ọlọ́wọ́ bọ̀rọ̀bọ̀ ní ìfẹ́ àwọn akẹ́ ọlọ́wọ́ bá ní orí wa ìfẹ́ tí ó pọ̀ jàǹtìrẹrẹ ni ọlọ́ba ni wà ní tàódò ní ìmọ̀tàlọ́ ilà tó sọ̀rọ̀ ọlọ́ba ní tẹ́ bá ní kẹ́ máa ka ìkẹ́ ọlọ́wọ́ bá ẹni máa òǹkà rẹ̀ ṣé ẹni àmọ́ òǹkà rẹ̀ ó ní àdúgbò rẹ̀ ọlọ́wọ́ bá. Tànàbọ̀ Muhammad sallallahu wa sallam ló fi máa ń sọ nínú àwọn àdúrà nígbà tó bá yin ọlọ́run ọba pé subhanaka la nafsi sana'an alayk anta kama asmayta ala nafsi ìwọ ọlọ́run ọba rẹ yìnyín ọbó ti tó àti bó ṣe yẹ bó ṣe yẹra rẹ bẹ́ẹ̀ ni ìwọ ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ló ṣe rí orí ọlọ́run ọba subhanahu wa ta'ala orí tó pọ̀ lórí wa ni àmọ́ tán à ń bèèrè tàbí pé àáka dáhùn ìfi ọlọ́run ọba subhanahu wa ta'ala fi màwá ń bẹ̀ gẹ́gẹ́ bí sọ fún wa asbagha alaykum ni'amahu zahiratan wa batina ọlọ́ba ni òun da àwọn akẹ́rẹ̀ bò wá àwọn èyí tá a mà àtàwọn èyí tá a mà ọ̀gá ìkẹ́ ọlọ́run òun náà ni pé orí pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí ààrẹ dúpẹ́ orí eléyìí sálọ̀dọ̀ ọlọ́run ọlọ́ba ní fàmán yóòdì láwù ayé yahadiyahu yashra sadra olè islam ẹni tí ọlọ́run ọba fẹ́ fi mànà ọlọ́bó jẹ́ kí ẹ̀mí rẹ̀ yóò sì parí ẹ̀mí ẹ̀ sí ẹ̀sùn islam eléyìí kìí ṣe mímọ̀ ṣe wa àánú tọ́lọ́run ọba ni ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni أدعو الله سبحانه وتعالى كمية وقول الجوع إسلامنا ثم لن يواد أنا سنة نبو محمد صلى الله عليه وسلم إكتو لا دارا هنا سنة نبو محمد صلى الله عليه وسلم الإمام مالك عليه رحمة الله بني السنة كسفينة نوح السنة سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق onísúnà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kan fi jọ rẹ̀ òun náà ni ọkọ̀ ojú omi anábọ̀ anúkọ̀ alaihi sallallahu alaihi wasallam oní máa rọ̀ sí bára anájọ ẹni kúrò nínú ọkọ̀ ojú omi yẹn inú là àwọn gbogbo àwọn tán wà nínú ọkọ̀ ojú omi yẹn náà ilẹ̀ ìjẹ́bàlì àfihàn ní mílẹ̀ náà pé orí òkè yẹn òun ó lọ òkè yẹn ga kò sómi tó fẹ́ pọ̀ pọ̀ pọ̀ tó wà dórí òkè yẹn kí ló sọ náà sọ pé là á fún ẹlẹ́yà ọ̀hún kò sí nǹkan kan tí ó láàrin lẹ́ni ẹni tí ò bá tó wà nínú tí ò bá tó wà nínú ọkọ̀ yìí ẹni parẹ́ ni ọmọ rẹ̀ náà ní fàtánà nínú ọlọ́gọ́rọ́kì nínú àwọn tó parẹ́ ọlọ́mọ anábọ̀wá náà fà àlẹ́ ìsọ̀láṣọ̀ sọ̀lá Imam Malik rahmanullah Imam Darimi hijra àwọn sọ pé as-sunnatu safinatu Nuh láyé ti ìgbàtọ́lọ̀ ti gbé ànábọ̀ Muhammad dé Imam Malik sọ pé ọkọ̀ ojú omi kọ̀nábì wa Nuha òun náà ni súnà ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam man rakibaha naja wa man takhallafa anha gharqa ẹni tó bá nínú ọkọ̀ ojú omi ni ó là níbi ọ̀rọ̀ orí ومن تخلص عنها غرقا ẹni tó ń bá ti tó bá ti fà sẹ́yìn níbi ọkọ̀ ojú omi yìí ẹni yóò padà fánu yóò padà tẹ̀lé ìdán súnà nígbà muhammad sallallahu alayhi wa sallam kí ọjọ́ mùsùlùmí lórí súnà nígbà muhammad wàlẹ́ orí ńlá náà lórí bá a ṣe wà níjòkó yìí alhamdulillah àwọn àtàwọn níjòkó àwọn àti jẹ́ pé àwà lórí súnà nígbà muhammad tàbí tí súnà náà ti ń wù tó náà tó pé ọ̀rọ̀ àwọn pé báwọn súnà yìí ṣe rí olórí làwọn súnà yìí adúpẹ́ méjèèjì fọlọ́wọn bá subhanahu wa ta'ala oore téèyàn gbọdọ̀ náà dúpẹ́ ni abúlé àlìyá ìkànnà àwọn sálàfin náà sọ àlẹ́ abúlé àlìyá yìí ó fojú kan àwọn sàhábà ànábì Muhammad sallallahu alaihi wasallam ó تفسير ابن وقال أبو العالية وقال أبو العالية رفيع ابن مسعود ونقرات المحكمة بعد نبيكم عشر سنين وقد أنعم الله علي بنعمتين لا أدري أيهما أفضل أن هداني للإسلام ولم يجعلني حروريا أبو أدعي أني أنكي القرآن الكريم فدي جودميوا بتدبر بتدفر تون رنوسي تون tó الله wọkí ولو عارفة sọ ó lọ́wọ́ rí ìkẹ́ méjèèjì òun ò mọ ìwo lọ̀gá ń bẹ̀ ṣé kẹ́ pọ́n náà bá ṣe oní mùsùlùmí ni kó máa dúpẹ́ fún ni àbí kẹ́ pé ọ̀nà ọba ṣe òun ló ń súnà làwọn onímọ̀ náà pé máa ta alẹ́ ìsìláàmì wà sunnati máa ta alẹ́ lẹ́fẹ̀ẹ́rì kọlẹ̀ ẹ̀tọ́ náà bá pa lórí kó jẹ́ mùsùlùmí nílànà súnà nẹ́bọ̀ Muhammad irú ẹni yẹn orí dáadáa lẹ́nu yẹn kúlẹ̀ lórí kò sí dáadáa كما صفف بذلك فليفرحوا هو خير مما يجمعون قد دعية اسمي الله وبا قل بفضل الله وبرحمته قد دعية اسمي الله وبا على الكتاب والسنة قد دعية اسمي الله دبي أقول أقول ما شيء تسوايا يعني قل بفضل الله وبرحمته فلذلك فليفرحوا هو خير مما يجمعون الله يعني ní tó yẹ kẹ́ máa yọ̀ sí ọ̀nà ẹ̀ ní àánú ọlọ́run àtìkẹ́ ọlọ́run wọ́n ní àánú ọlọ́run àtìkẹ́ ọlọ́run níbi ọ̀nà ní al-islam wal-qur'an wa sunna al-qur'an wa sunna lẹ́yìn ìgbà tí ti jẹ́ mùsùlùmí tán kí wọ́n wá jẹ́ mùsùlùmí lórí sunna anabi wa muhammad ọlọ́run fa bi dhalika falyafrah ọlọ́run ẹni tí ó bá yọ orí yẹn ni kó yọ lé wa khayru mimma yajma'un ọlọ́run yẹn lórí gbogbo ayé gbogbo orin ayé táǹkójọ ọlọ́ni káwà lórí kìtàbù wà súnà lórí jùlọ báwà lórí kìtàbù wà súnà ó lórí ju ọkọ̀ tó wà ní pátá tó jẹ́ tẹnìkan wàláhì tí wọ́n wà lórí súnà anábà Muhammad ó lórí púpọ̀ ní gbogbo ọkọ̀ tá pàtì kalẹ̀ lọ ó lórí ju gbogbo ayé lọ anábì ní wákà àtà ìfàjẹ́ khayrun min ad-dunya wa ma fiha tó wà khayrun mimma yajma'un lakin alimahu jahila wa man jahila adúgbò islam àti sunna fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àdúrà wa náà ni pé rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab èèyàn máa dúpẹ́ ẹni gẹ́gẹ́ bó ṣe máa ń sọ ní gbogbo ìgbà وما كنا لنهتدي لولا أن هدانا الله kódà àwọn tán wà lórí ọ̀n kódà àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀tá súnnà wọ́n mọ̀ fódò lórí súnnà ní dágbà sọ náà ni pé ẹ má sọ páwà náà ẹ má sọ pé táwà náà ní sórí ẹ má sọ pé àbàjáde tí kò ní tẹ́wà lọ́rùn àwọn náà kánú yà kẹrì fún àwọn náà gbà gbọ́nà ọba sọ̀tánà tálákùnmọ́sá ìsàlẹ̀ fún dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa anam ní ìkàlẹ̀ mo jẹ́ ẹnìkan ní jésù ẹgbẹ́ta tí mo dé tí mo kí àwọn èèyàn mo káwọn ọmọ ẹ̀yà ilẹ̀ gbogbo èèyàn sí ẹmọ́ ìlú ẹni tó àfáà tó jókòó sí apá àlàáfíà mi àfáà mi gẹ́gẹ́ ni wọ́n bí máàna lè kẹ́lẹ̀ mà subhanallah tó wọ́n ń yà mí lẹ́nu mo ṣe bá wọn ní ìkàlẹ̀ tó bẹ́ẹ̀ tí ò bá kàn dání kákan pè ní Suleiman Suleiman barakallahu gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ̀tọ̀ báyìí báyìí báyìí. pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní pé kí ojú ọ̀nà tí mo wà yìí kó wù mí àwọn ọlọ́run ọba lòun sábà bí àkọ́kọ́. Ustaz Abdulwa wallahi rahim nígbà tá a wà nínú ilé ọmọ inú géètì ni wá àyíká lákọ̀wé o àwọn mọ̀ nínú àwọn tán wa máa ń tá aláàjì wa gbà tuntun máa kọ́ wa lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ wa kọ́kọ́ wù mí pé ojú ọ̀nà yìí mo fẹ́ sọ wà lọ́yà àwọn ẹni àkọ́kọ́ ẹ wá wo ládàá tí wọ́n mọ̀ nínú àlè gbogbo nínú sọ́dá kọ́tù járí àwọn àrùn jẹ́ níbi nínú wàá ti bá wọn dúpẹ́ lọ́dọ̀ ní sọ̀rọ̀ púpọ̀ màá kà sọ pé wọ́n ní abdullahi bin abbas radiyallahu ta'ala abdullahi bin abbas wà ní kalẹ̀ sa'id ibn Jubai wọn náà wà ní kalẹ̀ mujahid ló dọ̀rọ̀ wa ọmọ kéwà àgbà ní sa'id ibn jubair fún abdullahi bin abbas radiyallahu ta'ala anhu ó ní abdullahi bin abbas wà ní kalẹ̀ ó wá ń sọ fún Sa'id ibn Jubair pé hadith Sa'id ibn Jubair ó yá sọ nǹkan tó yíyọ nípa ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn sọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ fáwọn èèyàn wọ́n ní Sa'id ibn Jubair wọ́n fi kayfa uhaddith wa anta shahid báwọn ni mo ṣe fẹ́ máa sọ̀rọ̀ tó sì wà ní kálẹ̀ ìwọ àbá tó kọ́ mi wọlé wà ń kálẹ̀ wọn Abdullahi ibn Abbas sọ wọn pé àwàlẹ́ ìsàmì ní ìmọ̀ an tuhadditha wa ana shahid nínú kí ọlọ́run ọba tó ṣe fún mi náà ni pé kí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn kí ni Abdullahi ibn Abbas kí n sọ̀rọ̀ àjọkọ̀ oníṣẹ́ ṣe fún sára kí ọlọ́run ọba ni ó tún ọgbẹ́ ká ní ẹ̀ bá da ìrìn àmọ́ sọmọ rẹ̀ náà fún un pàṣípàlárì nílànà súnmọ́ rẹ̀ wọ́n ní Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ó wá sọ pé in asọ́pítà fàrà tó bá ṣe déédéé alhamdulillah èmi náà kú oríire ó pè mí nìyẹn tóbi àpọ́nlé bó o fi sọ̀rọ̀ tó bá mú yóò padà sí lídọ̀ ní àbúlé ìdánwò àpá èmi náà fún ẹlẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ó ní wáyé náà àtàtà aláǹtò ó sì kú lọ́mọ akẹ́kọ̀ọ́ tó bá fàfi ṣe ibi bá sì ti wà máa sọ fún ẹ. fàábì yẹ sàlàfíyà sàlàfíyà ni àwọn ṣẹ́kọ̀ọ́

àfàdàníhà wà áìkì kíbrọ̀ wà lásàkàtà àbájọ̀gbọ́n ní tó bá sàǹfààní mà lọ́dọ̀ ẹnìkan máa dúpẹ́ fún gbogbo dà mo wá mọ̀ pé ládájá rẹ̀ ọmọ ládájá rẹ̀ ó ṣe mí láǹfààní gan ọlọ́run pálẹ̀ sàn dáadáa ó ní nítorí tó jẹ́ ojú táyé rí ká máa fi wọ̀ ọ́ wà áìkì kíbrọ̀ wà lásàkàtà tó bá fi rẹ́ni tó kọ́ lẹ́kọ̀ọ́ tó sàǹfààní lọ́dọ̀ ẹ̀wù gbéraga bíi bọ́ọ̀lì bọ́ọ̀lẹ̀ kèéta tó sì náà sí fọ́lọ́nkọ́mọ́ ṣọ́wá lẹ́yìn tí kèéta wà lẹ́yìn rẹ̀ sáwọn mùsùlùmí ábẹ̀lẹ̀ pàtó àwọn tí wọ́n jẹ́ àwọn tí àfàǹfààní mà ní ọ̀dọ̀ wọn náà kí n jọ sí afẹ́gbé gẹ́gẹ́ bí olùdó wà nínú ìkéde aburú àti àdánwò tó ń bẹ níbi sóòlù faham níbi àgbọ́yé òdì àgbọ́yé tí ò kún tó àbí tí ò yanjú àgbọ́yé tó forí sọjú kí ni àwọn aburú kí ni àwọn àdánwò èébèyàn lè kàn níbẹ̀. Hmm ní ìlú ṣe mọ̀kọ́dún máa tamá lórí tọ́pìkì nígbà tó jẹ́ pé mo ti lo àsìkò yẹn láti fi ṣàlàyé àwọn nǹkan ní tó máa tún pàtàkì gẹ́gẹ́ bí ọlọ́run tó wà ní oníṣòwò máa bọ́ sínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn bí i insha Allah ta'ala àwọn nǹkan tí ìgbà ṣe mọ̀kọ́dún máa yóò padà máa jáde nínú ìdánilẹ́kọ̀ọ́. kéèmọ̀tò alifaham ẹgbẹ́ sábàwọnú lọ́gà alárúbáwá òun náà ní ìdáǹtẹ̀ ní husnu tasawwur husnu àtasawwur òun náà ní kéèyàn ayẹyẹ nǹkan lọ́nà tó dáadáa kó jẹ́ pé ọ̀nà tó yóò gbà wọ nǹkan ọ̀nà tó lálàáfíà ọ̀nà tó dáa ni ìṣẹ̀lẹ̀ náà tẹ̀ ní àlùfà. nínú èdè wọn tún pè ní jáwèdà sùsùn ìdáàdì jawdatu istidadi zihin lílìsìnbà òun náà ni kílà àkáyè kílà àkáyè òun yanjú kílà àkáyè òun pé láti lè fa ń tó lẹ́sọ̀ọ́ yọ nínú nǹkan tí a gbọ́ àbínú kan bá sọ ẹni tó ní làákàyè tó lálà làákàyè tó mú tó lálà àti à láti lè gbé ọ̀rọ̀ síbi tó yẹ nǹkan pẹ̀lú àlùfáàmù ọ̀rọ̀ yẹn sọ́kùnmọ̀ pé tàbá o méjèèjì kankan náà ló ń padà sí sọ́kùnmọ̀ tàṣọ́wọ́ kéèyàn ó yẹ̀yà nǹkan kéèyàn lè wo nǹkan lọ́nà tó dà tọ́ àtọ̀nà tó dà yẹ kéèyàn máa wo nǹkan ní ọ̀nà òjì inú sọ́rọ̀ tó dá sọ̀rọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ń sọ fún wa náà sọ̀rọ̀ kẹrin láàyè ọlọ́ba ní inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan fa ma fawqaha ọlọ́ba ní òun ò ní tijú láti máa fún wa ní àpẹẹrẹ láti máa fún wa ní àkàwé ọ̀rọ̀ náà bàrúdọ̀ tán kí ní jẹ́ bàrúdọ̀ ọlọ́ọ̀bá ní subhanahu wa ta'ala sọ pé ní nǹkan tó jẹ́ pé kò tó ẹ̀fọn òun mọ̀ fún wa yóò mọ̀ fi ṣàlàyé fún wa bákan náà tó jù bẹ́ẹ̀ lọ òun mọ̀ fi ṣàlàyé يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له nínú àyà ní suratul hajj lọ́nà àtàrí ọlọ́run fi òfin ṣàkàwé inú suratul ankabut ọlọ́run bá fi alankabut aláǹtaakùn ọlọ́run fi ṣàkàwé àwọn kèfèrè wọn wò pé ọlọ́run bá subhanahu wa ta'ala bọ́ọ̀lọ́ jẹ́ pé àwọn nǹkan tí ó àwọn nǹkan tí ó pàtàkì bọ́ọ̀lọ́ ọlọ́run ṣe máa lo ẹ̀fán kó máa lo iṣin láti máa fi ṣàlàyé ọlọ́ni òun ní ti jú láti máa ṣòro àlàyé yẹn ṣe mọ̀ pé ní tí ó fa àdánwò tán ní iná látàrí náà ti ní tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala fà yọ látara bó ń lo ẹ̀fán ó ń lo tuntun ó ń lo aláǹtakùn kò yé wọn ọlọ́ba ní fàámẹ́lẹ̀ rí ìnà àmọ́nù àwọn táwọn jẹ́ olùgbàgbé òdodo kí ni ó sọ fàyàlàmúnà annáwò lè hákùnmí rọrùn àwọn mọ̀ pé òdodo lọ́lọ́wọ́ bá ń sọ lè annáwò yẹ fàmúnà záàlì wàyà tafakkarún àwọn èyí lè annáwò yẹ tafakkarún wàyà ọlọ́ni wà mẹ́lẹ̀rí ìnà káfà ṣùgbọ́n kèfè rí nítí wọn fọ̀yàkùlú na mẹ́rà àrọ́dá lọ́hù bí hádà nàṣàrà ìdí ọlọ́wọ́ bá ń sọ irú àwọn àpẹẹrẹ wò lè tó tún ọ̀fẹ́ tó tún tàṣọ wúrù kí nǹkan bá ń sọ kó yé èèyàn ká mọ́ ń mo mọ̀ pé ṣe agẹ́sì tí mo fẹ́ fi àyà yẹn ṣàlàyé pé nípa ọ̀rọ̀ kan náà lọ́nà ọba sọ̀rọ̀ ó yáwọn eléyìí kò yáwọn eléyìí kéèyàn gbọ́rọ̀ fi dìbò yẹ kó dín sí ẹni nǹkan tí ó ṣe nínú àwọn ọ̀rọ̀ fún àpàdà mọ́wá ẹgbẹ́ tí ń lò kán bẹ̀ ọlọ́ọ̀bá sọ fún Al-Qur'an Al-Karim ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ pé man dhal ladhi yuqridu Allaha qardan hasana tààdé ní lẹ́pẹ́ yóò yọ ọlọ́wọ̀n ọba lówó owó tó dáa fàyèbọ̀rọ̀ àìfò alùkọ́rùdù bí máa ná lóhùn ta ni ó yọ ọlọ́run ọba ní lóhùn tí ó yọ ọlọ́run lówó tọ́nà wà fún ní àtìpẹ̀lẹ̀ ìgbà táwọn ìyàwó dídélé ẹmọ tí wọ́n sọ wọn ní nàlọ́ àfàkẹ́ wà náà àgbìyà ìnàlọ́ àfàkẹ́ rú nàánú àgbìyà ọlọ́run bá tó fẹ́ yáwó adẹ́pólòsì lọ́lọ́run àwa ni lọ́rọ̀ ọlọ́bàá ní làkọ́tí sẹ́ni Allahu qawla alladhina qalu ọlá èdè ọsọ náà àtìgbọ́ ẹ̀ nílá akáyè nígbàtí àwọn mùsùlùmí iná àwọn mùsùlùmí tó gbọ́ ilé yìí ó náà ni Abu Talha al-Ansari zawju ummi Anas zawju ummi Sulaym nígbà tó ń gbọ́ òní yá Rasulullah ó ọlọ́run sọ wípé mẹ́ńdà lẹ́bi yóò kéré lọ́ha kọ́rù bọ́ẹ̀nì hasana ní owó tó kó náà ha bà máa lè ilẹ̀ ìyàbẹ̀rù ha ó dúkìá bí láìkì ju tó dẹ̀ pàtàkì jù sí mi inú dúkìá ha tí wọn náà mọ̀ inú yẹn máa ń wọ wọn sinmi wọn bẹ ọjà tó tóbi rárá ó ní ìdá mo ti fílẹ̀ ní sọ́dá kọ̀ọ̀kọ̀ lọ́wọ́ wọn. ṣẹ̀wé ọ̀rọ̀ tí ẹnìkan gbọ́ ní tó ń fàyọ́ ń bẹ̀ òun náà ni pé kí ni òun náà ni ó fa negative yọ ẹnìkan sì fa positive yọ ọ̀rọ̀ kan náà náà sì ni alifaham lọ́pọ̀ pé sẹ́mọ̀ pé alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bá ń sọ yìí tàwọn Yahudi yẹn kí yẹn ìyẹn náà ń pè ní sóòlù kàmọ́ ní sábẹ́rẹ́ kàmọ́ ní gbàmúṣe. fáàmù yìí ṣe pàtàkì púpọ̀ ká ní àgbọ́yé ó ṣe pàtàkì. ànábì ọ̀sùn lè máa